ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba adọ́pẹ́ fún ọlọ́wọ́ ọba ní ẹ̀kan sí kọ́lọ̀ kó mẹ́sẹ̀ gba ọpẹ́ ìkọ̀kan wa kọ́lọ̀ ọba bí ó ṣe àdínkù ìbẹ̀rẹ̀ ìléwá lórí gbogbo tí ọlọ́wọ́ bá ti ṣe fún wa ní dáadáa kọ́lọ̀ kó bàjẹ́ kó bàjẹ́ àwọn èyí tí a tún wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ní dáadáa kọ́lọ̀ ọba kó mẹ́sẹ̀ ṣe fún ìkọ̀kan wa àwẹ̀ rọ̀mọdọ́ọ̀n kọ́nà kó ti gbà ní ìbádà fún wa gbogbo àwọn àìmọ́ṣe wa àṣìṣe wa nínú oṣù náà kọ́nà ọba kó má ṣe ìforí jù wa eléyìí tó wá kù náà oṣù yá fi parí àbí ọlọ́wọ́ ọba àdéṣe ọlá nínú ọlá ńlẹ̀ kó má ṣe má ṣe jẹ́ dáadáa kọ́nà ọba kó gbà iṣẹ́ olóore tá a máa fi rí ìyọnu kọ́nà ọba kó má ṣe na yorùbá sọ pé ojú lọ̀rọ̀ wà na. so fọlọ ọba kó fi wá ṣe gbogbo ẹ dáadáa àkọ́kọ́ àtọrọ gáfàrà àjẹ ọmọ ìyá nínú pé ká má bínú sí wa látara eléyìí tó wáyé ní àwọn tó yẹ kí a fi níjókòó gẹ́gẹ́ bí a ti ṣe ṣe ní àdéhùn tó lè jẹ́ pé ohun àlọ́yìn sọ ni pé àlùfẹ́lúnà àlàkùrú kìí àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa ń wà lórí àdéhùn tí wọ́n bá jọ ọdí àti májèmọ̀ tí wọ́n bá ní láàrin ara wọn so eléyìí jẹ́ ohun tí ó ṣe pàtàkì bó ti jẹ́ pé gbogbo wa náà ni adé tí a ń fi àdúgbò wa ṣe tó sì jẹ́ tó ṣe pàtàkì so a máa jẹ́ ohun tá a máa dùn nígbà tí èèyàn bá ń retí nǹkan pàápàá jùlọ ohun tó ní ṣe pẹ̀lú tọ́lọ́ ọba oníkálukú náà ní gbẹ̀gbẹ̀ pé a fẹ́ gbalada a sì fẹ́ gbọ́ ìrántí síwájú sí torí pé ìrántí ọ̀gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ fún àlọ́bí sọ̀rọ̀ bá àyọ̀ tó wà dákì fa ìgbà díkìrọ̀ tàfà ìròyìn sọ̀rọ̀ lọ́wọ́ ọba eléyìí tí a tún fẹ́ kọ́nà ọba kó fi ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi jẹ́ kó ṣe wá láǹfààní ti ayé àti ti ọ̀run. ẹ̀rí nínú ohun tí a wò ní ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pípé òun náà ni pípé ìlẹ̀ ìsìká tí a bá fẹ́ ṣe ìsìká kí ni àwọn àgbọ́yé tí Islam fi kọ́ wa nípa rẹ̀ ìsìká gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà ni ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ àyọ̀sẹ́lá sọ fún wa wípé mọ̀lúùdì láàbùdé ìyẹ̀kọ́ ìrọ̀rùn yóò fà sí ìwòkè kìí ẹjọ́ náà bá bá mi dáadáa mọ̀ tọ́nà fẹ́ ṣe dáadáa sílé ayé àti tọ̀rọ̀ fún ọlọ́run bá wọn fún ní àgbọ́yé ẹ̀sìn tó tọ́nà bá kú ìlú láti ní ẹ̀sìn yóò fi èyí ti gbọdọ̀ àmọ́ ìyẹ̀ṣà ọlọ́run bá sọ nínú àlùkò àti pẹ́ tó bá wọ ọlọ́run bá lọ́nà bá wọn fún ní ọgbọ́n àtòyè àìsíkìmọ̀ ọlọ́run ẹni tí ọlọ́run wá fún ní àgbọ̀yé ìṣí kíwọ̀ tọ́lọ́ bá fún ní kíwọ̀ nínú ẹni yẹn ọlọ́run ti fún ní tó sí wa gbogbo ìgbà bá ti sọ̀rọ̀ kíwọ̀ nínú àn òun bá máa ń lọ òun náà Muhammad sọ̀rọ̀ wà ẹ̀yọ̀ sẹ́lẹ̀ ọlọ́run ó dùn ìlà so وموعظة للمتقين ọlọ́wà sọ fún wọn pàdé kò wá ní pé mọ́wọ́ìdọ̀ ní wà sí i so wọ́n náà máa sọ fún wa nípa hikimọ̀ tó súnà lórí هو الذي أرسل رسوله هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ọlọ́ọ̀bá lọ́ba tó gbé ìwé láàrin tó àwọn wàyùkàkìrì bákan náà máa fi kọ̀ yín mọ́ wàyùàlímùhù ìkìtàbà á sì máa kọ̀ yín síra ìyẹn ní al-Qur'an wal-hikmah àti al-hikmah so al-hikmah náà ní sunnah anabi sallallahu alaihi wa sallam ó ní òfìsù Qur'an wà mìsíláhù máa ọlọ́ọ̀bá fún mi ní al-Qur'an ó sì fún mi ní dúdà ní al-Qur'an ìyẹn náà ní as-sunnah an-nabawiyya òun ní sunnah anabi sallallahu alaihi wa sallam fáwọn ọlọ́ọ̀bá fún mi ní al-Qur'an ànábì sọ̀rọ̀ máa yọ sẹ́lá ó ní tèèyàn kan bá kú rí kúrò níbi súnlẹ̀ ní ànábì sọ̀rọ̀ máa yọ sẹ́lá ó ní ẹni bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ lẹ́yìn. fàdọ̀ lọ́mí bá sùn náà ti fàlẹ̀ sàmì mi ẹni tí tó bá kú rí kúrò níbi súnlẹ̀ ní ànábì sọ̀rọ̀ máa yọ sẹ́lá fàlẹ̀ sàmì mi kò kì í sọ̀rọ̀ lẹ́yìn torí pé àsúnà tuntun fásitì kò á sọ́nà làwọn túmọ̀ àlùkò hàn kó wa wàhíyá dáadáa ìlú súnà yìí tọ́ka pé kí ni ọlọ́ọ̀bá gbà lérò nígbà tó lọ́ba sọ ayà kalẹ̀ nínú súrátù súrátù láì kọ́ni nígbà tó lọ́ba yìí fi ọlá sọ pé alẹ́ nígbà àbámu wà lábẹ́ ìfisú ìmáàlá òbí lórí ìdá ìtẹ̀lá òun sáwù wà hù tẹ̀lú ọlọ́run yẹn láwọn tí wọ́n ní ìgbàgbọ́ wà lábẹ́ ìfisú ìmáàlá òbí lórí ọlọ́run wọn wá kí lú ìmọ̀ pẹ̀lú àbùkù ṣàpọ̀ dáàbì káàdà sábì nàbí ìṣọ̀lá àdìsẹ́lẹ̀ ilé ìlú ìlera báwọn sàhábà pé à àìbùnà lámìyàwó lè lọ́sà ilé òṣìṣẹ́ náà kò sí ìyọ̀kan ló wa tí òṣà wùmí ànábì wa ṣàlàyé fún wọn wípé tó lọ́wọ́ sọ pé tí ó bá jẹ́ wípé wọn ò sí àbùkù wọn dẹ̀ ní mọ́nì ìlà ìkàdáhùn àbùkù àwọn ọmọ máa ń kúrò níbi ìyá ọlọ́wọ́ bá nílé ayé àti àwọn kìrì wá jẹ́ ìmọ̀nà àwọn sọ̀hábà wá sọ pé ayú ayúnà lágbẹ́gùn lọ́sà ṣé ìyọ̀kọ́ wà ní wáyé tó ti ṣàbòsí sẹ́ni ara rẹ̀ gbogbo alálábòsí ànábì sọ̀rọ̀ máa ní ìtẹ́lá ó wá ṣàlàyé fún wọn pé agbóhùn mi yóò lọ ìdáríta àṣírí bá ìṣírí kù pẹ̀lú gbàgbọ́ kò sẹ́ni tó fẹ́ bọ́lú àbùkù ọmọ tó yẹ kálọ̀ lẹ́gba mẹ́rin ta lọ lẹ́fà àti ṣàbọ̀sí ọmọ tó yẹ kálọ̀ lẹ́gba àti sáré gbà àti ṣàbọ̀sí táwa ló fẹ́ bọ́lú yìí lọ́yọ́ kò sí owó ìwà òṣìṣẹ́ ó yí o. النبي صلى الله عليه وسلم قل أعطي الأجير أجره قبل أن يدفع عرضه قل إذا بقى يقول شاد يوم ويوم يسوي ẹ̀rọ yòókù táwọn ọ̀nà ìlàbù kàdó sọ̀rọ̀ wọn èèyàn ń ṣiṣẹ́ lábẹ́ ìlú ọjọ́ àkọ́kọ́ ọmọ oṣù wa sanwó títí di parí oṣù ẹ̀wọ̀n yòókù tó ti gbẹ lórí òkú gúdà wáyé àtijọ́ àbúrò kò ti parí ìsìlámà oṣù wa parí ẹ̀ẹ́dì yìí oṣù kájẹ̀ wò ní twenty five zolo wàkọ́lá òkèèrè ẹ̀jú òkèèrè rẹ̀ so tó wá jẹ́ ẹ̀mí ọ̀nà bá gbà yóò ìtumọ̀ ní tó bá ti lọ́ra ṣàkóso kékeré kan rí báyìí kò ní rí ọdún ọlọ́run ànábì wá sàlàyé wọn pé ìkàrà òkọ́ làwọn subhanahu ẹ̀ka ọ̀rọ̀ náà bá tó sọ pé ìlà ṣíríkà làgbóhùn àbí ìbáṣepọ̀ sọ́nà àbòsí tó ga lọ. tó sọ́nà bá gbà nínú pẹ̀lú kí ni jọmọ́ àbòsí pé ẹ̀fọ́ ìṣẹ́fọ́ sọ́nà. wọ́n mọ̀ áhùn àbúrò náà ló fi rọ̀bì àyà fi rọ̀bì yí tó mọ̀ àrọ̀rọ̀ àyíká ìnà nínà lòdì nínà mùsùlùmí. ọlọ́run níta lẹ tó ṣàbòsí jùlọ tó dà gẹ́gẹ́ tó sọ̀rọ̀ lọ́wọ́ wa tó mọ̀ àrọ̀rọ̀ àyíká ó wá kúrú kúrú ọ̀rọ̀ wíkẹ́ sọ yẹn kò bí ìyá rẹ̀. nínú ẹgbẹ́ ìṣòfin nínú ẹgbẹ́ ìṣòfin ọdún láwọn èèyàn dáhùn ní wọ́n a máa fi ẹ̀tọ́ lára wọn. a máa fi sọ lára wọn. so àbùkù tó ga jùlọ kí la fi mọ̀ látara súnmọ́ àná yìí sọ̀rọ̀ àìsàn sẹ́lẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run bá sọ fún wa olúwa máa dákùn mọ̀ mọ̀ sóòlù pàkó ọlọ́run ní sálọ́ọ̀nù tọ́mọ̀ bá fún wà wọ́n náà kò náà ní wọ́n fàtàwọ̀ èyí tó bá pọ̀ fún yẹn jùlọ. àdókò sọ bàbá àti ìṣẹ̀lẹ̀ ó ní máa àwọn òkùnkùn ní fáṣí nínú mọ̀tàbọ̀ ó ní bí bá parí láti fi ẹṣin kọ̀kọ́ ẹ gbìyànjú láti ṣe òkú bẹ́ẹ̀ bá yẹ ní kápá mọ́. wà á máa ná máa ń lù pàṣẹ ṣùgbọ́n táwọn olùbápa wa láti pé ká ṣe nǹkan omi ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ ìṣesí ẹ̀rí kó máa ń lọ látàwọn kọ̀ọ̀dà lóru tàájú tàáwé ìyáwó rẹ̀ èèyàn wá yọ méjì rẹ̀ mọ́tàbàtò tó bá jẹ́ méjì yẹn náà ló lágbára kò sí láì fi mú. ó ní ká tó kéjú ìka yẹn lọ sí làlákà mẹ́rin ó lágbára méjì lọ kò sí láì fi jẹ́ ṣùgbọ́n bí bá pọ̀ fún yín pé kẹ́ ẹ kò sọ̀rọ̀ pé à mi ìwé lágbára àti ilẹ̀ rárá o lọ́kùn máa sọ pé máa ṣe ọlọ́run má ṣe ọlọ́run ọba ó ṣàgbà máa ṣe ọlọ́run tọ́nà bá sọ fún wa pé ẹ ṣe rí àti ẹ má ṣe rí èyí tó ń wo ìlú méjèèjì òun ni ẹ má ṣe máa ṣe yẹ ó máa ń pọ̀ pẹ̀lú pé a lè ṣe bàbá tó lágbára ṣùgbọ́n bá ṣe kò sí option agbọ́dọ̀ pàṣẹ pátápátá ni máa àbọ̀kù nìyí fáìsì wò nílùú ìmọ̀tàfà ojú bá tó fi ẹṣin ẹṣin ìfẹ́ bá lágbára tẹ̀. ṣùgbọ́n ìfipá pọ̀ fún ẹ̀jẹ̀ lọ sí pátápátá àní option tábìlì sọ̀rọ̀ máa tẹ́lẹ̀ bá kọ̀ọ̀kan fún wa ipò tí òfin tí ọlọ́ọ̀bá bá wá lóko àárín wa ipò yẹn náà ní òfin tí súnà bá mú wá wá ó wà nínú àlùkò àì àwọn ọmọ gbígbé fọ́ràn yàn ni ó sì wà nínú àlùkò àì àwọn ọmọ tí òkè sọ̀rọ̀ yàn gẹ́gẹ́ bó ti jẹ́ kó wà ní súnà náà òfin ọlọ́wọ́ bá ní níbi àwa ní máa kọ́kọ́ bára wọn káwọn ìdílé ní súnà ìdílé ní ìdílé rárá gbogbo tí ọlọ́wọ́ bá ṣe lófin nínú àlùfáà òun tọ́lọ́ bá fi lófin lórí awọ àdóhùn ìsọ̀gbà àdìsọ́lá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ a kó lè kó tún ti ìbúlọ̀ lọ́wọ́ pàtẹ́lẹ̀ òun ọlọ́run sábà ìsọ̀gbà àdìsọ́lá sọ fún wa pé tó bá jẹ́ pé tòótọ́ o ẹ bá àmì wípé inú yín dùn sọ́lọ́wọ́ ọba òun ni wípé sáàlọ́ ìbá mú wá ní ìkẹ̀kẹ̀ ṣáàtù májèlú ewu tó tó fi kú lọ́wọ́ tó bá jẹ́ wípé lódodo ẹni fi ọlọ́wọ́ ọba fàtẹ̀lé òun ní ẹ̀tẹ̀lé ọlọ́wọ́ ọba tẹ̀lé ọlọ́wọ́ ọba kí ló sọ ẹ̀tẹ̀lé ni àlọ́ ìsọ̀rọ̀ àlùfẹ́lá torí bá lọ́sọ̀ ìgbà ìgbà sọ́lá sọ pé mọ́n àkọ́ àrí pàpọ́ ní àkọ́ àbọ̀ ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìyàwó sọ̀rọ̀ àmì sọ́lá ó ń tẹ̀lé lọ́wọ́ wa tó wọ́n ní wa máa yá kókò àyànlá wa ìlú wa ìlà wa ìlú ha ọlọ́ọ̀ni àwọn ìmọ̀ọ́mọ̀ tẹ̀lé ìyàwó sọ̀rọ̀ kò fi tẹ̀lé gbogbo tó wá sọ pátápátá wá àyè látọ̀ àwọn àyíkọ́ wà sálọ tó rẹ̀ ìtìsàbọ́sì nàbí àwọn bàtà lórí rẹ̀ àwọn àpapọ̀ síra rẹ̀ lórí ààrẹ tó sọ pé àwọn àyè wọn bí one thousand tàbí àbíbó ẹgbẹ́ tàbí tàbí lórí rẹ̀ àti ìpẹ́kọ̀ọ́ pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ ibi tí ò bá yẹ káàdì òbí rẹ̀ kò ní rẹ̀ rẹ̀ àwọn ọkùnrin wà lọ́sùn màtọ́lá máa fajúwò ìfajúwò ẹ̀kọ́ ni ibi táwọn ìgbà ìfajúwò tá a bá ti mọ̀ ó kọ́ wa pàwọn náà máa fajúwò láwọn àmì nígbà tí kan lọ àwọn tí wọ́n jẹ́ ní ńlá lóòrùn wọ́n pa arákùnrin náà ní fàáfíà sáré kan yẹ̀wù bíbí ó wá jáde nígbà tí jáde ó ẹ̀sìn ní ìrírí pé tó bá jáde kí wọ́n ti jí mi kọjí ọwọ́ ẹ̀ ẹnu nílé wípé àwọn òfin Islam yẹn lè jù rárá òfin Islam ló rọ ni ẹ ò fi àwọn ọmọ ẹ̀mí yàn béèyàn kan bá ti búrẹ́dì ọ̀gbẹ́ náírà kí la máa ń ṣe fún jọmọ́ àṣọ táyà tẹ̀lé lẹ́yìn ìbàdàn ti sọ di aláàbọ̀ ààrẹ ọlọ́wà ni tó tún bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ pọ̀ ẹ pẹ̀lú ẹ kọ̀díṣọ̀nì ẹ bá wá èyí ló tún délé èèyàn tí wọ́n táwọn rẹ̀ rà èyí ló tún délé kò ṣe pé ẹni tó pọ̀ jáde ní ìjáde ta máa wí pé kódà wọ́n tún wọ economic situation lò kọ́ tó wó fún ọlọ́ọ̀bá ṣe lórí ẹ̀yìn yẹn ṣé kọ̀díṣọ̀ tó ń tọ́lẹ̀ pẹ̀lú ìtúwà káàkiri torí pé kọ̀díṣọ̀ táwọn wà ní ìgbéyàwó ó ń sún káwọn èèyàn jáde kọ̀ǹdíṣọ̀ tá a wà báyìí ó ń sún àwọn èèyàn kọ́kọ́ ṣe sí lọ torí pé lóògùn tí islam bá ti jọba bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tó lè fi káwọn èèyàn tẹ́ṣẹ̀ islam wọn máa gbìyànjú láti mú kúrò láwùjọ àìríṣẹ́ islam máa ń gbìyànjú láti mú kúrò láwùjọ káwọn ọ̀dọ́ bá fẹ́ ṣiṣẹ́ ìsìláàmù máa gbìyànjú láti fi kúrò láwùjọ ọ̀tọ̀ ni pé kò ṣiṣẹ́ ọ̀tọ̀ ni pé ṣẹ́ wà àwọn ọ̀dọ́ fẹ́ ṣiṣẹ́ gbogbo ẹ̀ta bá wọlé sírọ̀ àárín bí ìsìláàmù ṣe ẹ̀páwọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àárín bí ìsìláàmù ṣe ẹ̀kọ́ èdè wọn bá ṣe pé a máa ń ṣiṣẹ́ ni a máa ń ṣègbìyànjú ni mákòókò wàá jáde lọ wàá lọ gbìyànjú ọmọ ẹgbẹ́ ènìyàn tó mọ̀ tàwọn sàlẹ̀ àlà mọ́ tó bá ti gbìyànjú ó wà ṣọ́ọ̀bù ẹ ó tún ṣọ́ọ̀bù ẹ dáadáa ó bálẹ̀ ẹ dáadáa ó tún ọjọ́ ẹ dáadáa bá lè ṣe ti ọmọ ẹ̀ wà wá gbára lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ lọ tàbárẹ̀ tí ò tí ò ti sọ ọdún gbà kí ló ní lé ó

àdọ́sọ̀rọ̀ mọ́ àgbẹ̀tọ́lá wọn sọ fún pé sórí owó ìwọ lórí kó o máa lọ sínú gbó láti lọ rí kó o máa ta kó o ní owó kó o máa fi gbogbo sí ayé ọ̀hún ìdáka ni àdẹ́t àlàdà ó lóore fún ẹni pé kó máa lọ bí àwọn èèyàn lọ ọ̀nà méjì tó bá lọ bí àwọn èèyàn wọ́n lè fún ẹ wàá gbà pẹ̀lú yẹpẹrẹ tí wọ́n bá fún ẹ wọ́n wáyé máa fún ẹ wàá kú lọ́dọ̀ wọn pẹ̀lú bàbá yẹn kí á sì bẹ̀rẹ̀ kí má sọ fẹ́ yẹn pé mo ní bùkátà báyìí torí pé kò fún mi. tó nígbà tí a bá rí gbogbo yẹn láwùjọ àwa ò fi kí ni ní ìdílé àwọn ọ̀rẹ́ yẹn jáde ojú kòkòrò yẹn ìgbà yẹn ló kọ́ pàtàkì òfin ọlọ́ọ̀bá yẹn wọlé òfin Islam lé lórí pé téèyàn ṣe ṣùgbọ́n gbogbo ọ̀dọ́ táwọn èèyàn fi ń ṣe ṣe lọ́lẹ̀ islam ti bá wọn sáré ẹ̀ islam gbé sáré pé ẹ ẹ̀kọ́ ìyàwó ìyàwó tètè fẹ́yàwó yá bá ṣáà ṣàbà ẹ̀yìn ọ̀dọ́ mọ̀lẹ́ta bá a lékún ìbá abẹ́lẹ̀ ìtọ́jà wọ̀nyí ẹ tó bá ti ní okun àtagbára nínú yìí kó lọ fẹ́yàwó àtọ́jú àwọn akọ̀rí ìyàwó yìí ọlọ́run ni wàá kiri ìlànà yàtọ̀ ní ìkòlù. والصالحين من عباد الله àwọn tó wọ́n bá jẹ́ ọmọ òun kan ní àwọn tó jẹ́ ẹrú ẹbí ìlú láti fẹ́yàwó fún wọn. ìyàwó ọ̀rọ̀ òwòye ìmọ̀lọ́rùn ìfàdé tó bá jẹ́ láyé tó bá fi máa rìn ọlọ́ọ̀bá máa wọ̀ lọ́rọ̀ látàwọn ọlọ́wọ́ bá. kò yẹ kí mọ́ṣáláṣí tó bá torí tó bá ti ṣùgbọ́n náà máa fi àwa lọ. nínú ta ìkọ́kọ́ ti fún wọn ní pé sẹ́lẹ́dà ọ̀gbọ̀nrún ìlọ tó wá ìlú ṣàbẹ̀rù kó lè lóyún ìfi lówó lọ́wọ́ ẹ̀rù lámàbà kò lè kó gbàdẹ̀rù títí lábẹ̀rù sí ọ̀pọ̀ náà wà máa tẹ́lẹ̀ ìlọ́sùn mọ́dà tẹ́lẹ̀ ìbùmọ́dà ó tó máa ṣẹlẹ̀ lọ́la kò tẹ́ tó mọ̀ ipò tó máa wà lọ́la kò tẹ́ tó mọ̀ tó mọ̀ kí ló dé tó fẹ́ òun tó mọ̀ so a máa kọ́ àwọn orientation a máa ẹ̀kọ́ nínú wọn kí ní yóò le then ọ̀nà wo ló lè gbà ṣe tá a fi rọrùn lẹ́yìn náà ló wá kọ́ òkè ó ti ṣe gbogbo ìgbìyànjú agbára òfin náà kí làwa náà fẹ́ kọ́ dúró gbogbo ilé ìlú gbọ́dọ̀ wà láwùjọ àwọn òṣèlú lẹ́yìn náà ìmúra ìmúra ìsìláàmù gbogbo sí káwọn ọmọ múra dáadáa ìsìláàmù ẹ̀kọ́ ìyẹn tó gbà táwọn èèyàn bá múra dáadáa àwọn èèyàn tètè fẹ́yàwó gbogbo pé ilé kọ́ lílé aṣẹ́wó ilé kọ́ lílé ìṣìná ni kò sáàyè àwọn obìnrin ti múra dáadáa báwo ìṣìná ti fẹ́ wáyé táwọn èèyàn kọ́ wá sọ fáwọn àwọn èèyàn gbà pé pẹ̀lú báwo ìjọ ṣe dá àwọn àṣìṣe Islam wá gbóyè tó yẹ kalẹ̀ torí pé tó fi bá lè àwọn èèyàn lè fọwọ́ parí àwọn àtọwá tó fi tó yẹ fúra wọn. léyìn ọkọ bá wọnú ilé tó bá ìyọkọ lórí ìyàwó ẹ ẹ̀rọ oríṣiríṣi sọ̀rọ̀ lọ́dídá lára ọkọ mi wò ó pé torí ó bá ó káyàwó ẹ̀ tó ṣiṣì lọ ó dẹ̀ bínú pa ìyàwó yẹn dànù. nígbà tó jẹ́ pé àwa ta jẹ́ ìjọba ó tún lè kọ́ àwọn ọkọ̀ tó a fi jẹ́ pé òfin ọlọ́wọ́ bá lè òun ìkọ́ni ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ọlọ́run lẹ́ni kí ẹni tó bá fún ikú ìrántí ìrìn ọlọ́run tó ní kí ọlọ́run bá wo ẹgbẹ́ bí ọlọ́run sẹ̀kẹ̀ fàyè nàdá wò màlẹ́ ṣẹ̀ṣà lọ́ka ọlọ́run ní kìí ṣe ayé wàhálà ni wọ́n máa gbé ilé ayé wò ní lójú. wàdà ṣùgbọ́n ìyáwó ìkìyàwó ti àgbà tó bá wà ló gbà ìkìyàwó àwa tó wọ̀ ní lápọ́jù. kọ́ọ̀lá ọ̀bìnrin máa wọ́n wá bẹ̀rẹ̀ fún máa parí owó lọ́wọ́ bá bí ìfẹ́ tó ṣe rí lápọ́jú lèmi nígbà mo wà ní ayé mò ń ríran kọ́ọ̀lá kàdáàdì kàdáàdà àyàtúndà padà fìtà ṣèbí bẹ́ẹ̀ náà rí nígbà tí ọ̀rọ̀ àwọn náà bá wá bá wọn lọ ní ayé tààrọ́tà ó parí ìrìn náà wà kàdáàdì kàdáàdà tó ta látara bẹ́ẹ̀ lọ́jọ́ kejì ìwọ náà lè rí apá ìwọ náà wọ̀dà bí ó lè àlẹ́ àti lọ́kùn gẹ́gẹ́ báyìí ẹtú bá ti kọjá àlà ẹtú bá ti kọjá àlà àti àdìtọ́ gẹ́gẹ́ bá ti máa ń sọ wẹ́lẹ̀ sọ̀rọ̀ yìí kọ́nà ọba ìfẹ́ ọlá kó fi wá sókè ọjọ́ dáadáa òfin ọlọ́wọ́ ọba òun ló ṣe pàtàkì a gbọ́dọ̀ máa gbìyànjú gbogbo gbà láti mọ òfin ọlọ́wọ́ ọba ẹ̀rí kan máa sọ wípé ignorance of the law is not an excuse is not an excuse. àdìjáde bèèrè kan wà ní ilé ìta òòlù ọ̀lẹ̀ mí mọ́ ní rárá kúrọ́nà ọba ìjọba pàwọ́ láṣẹ bìtàálù ó lágbọ́dọ̀ wáyé لم يأمر الله سبحانه وتعالى رسوله بالزيادة من أفراد ọlọ́run ọ̀pá rẹ̀ láti pa á ah, yọ máa bẹ náà kọ́ lọ́wọ́ fún ẹ lówó tó pọ̀ ní wà láti ìdàmọ́rọ́wó ti sì yá di ìdàmọ́ ṣùgbọ́n ọba pa aláṣẹ gbogbo bá wà nínú ìmọ̀ wà pẹ́lú rọ́bì bíbí ní ayé rẹ̀ ọlọ́run ní ma sọ wípé rọ́bì bíbí ní ayé rẹ̀ ìwọ náà bá ṣe àlékún mi mímọ́. wọ́n àwọn ọ̀dàkùn ní àpá àlẹ́ ìrìn ẹ̀yìn rẹ̀ ẹ̀ tó bá wáyé ayé ó gbìyànjú láti lójú tó ìmọ̀. wà wọ́n àwọn ọ̀dàkùn fàlẹ́ ìrìn ẹ̀yìn rẹ̀ ẹ̀ tó bá jẹ́ fọ́ọ̀mù òun wá ó mójú tó ìmọ̀. ومن أرادهما فعليه العلم أن تبواي فوو كبير كريم إلي أي هو gbọ́dọ̀ wà mọ̀ ìpàdé ayé o gbọ́dọ̀ wá ìmọ̀ ìpàdé ayé ẹwọ Dangote kọlọ má jọ owó ẹ̀pà kọlọ ń tìjẹ kó máa rí lọ sójú ọ̀nà dáadáa kọ́ lè fi tún Nàìjíríà àti àtòrílẹ̀ àgbáyé bó ṣe lówó tó yẹ téèyàn bá máa ń gbọ́rọ̀ Dangote ẹ̀mẹ́ kó ní mímọ̀ ni nípa ilé ayé nípa ilé ayé ẹ̀mẹ́ kó mọ̀ ọ̀pá rẹ̀ ó wá jẹ́ sábà bí kí bísẹ̀ ẹ̀ máa lọ wájú ó lè tó bá dá bísẹ̀ ìbílẹ̀ tí ò pẹ̀ growth ẹ̀ ní limitation tó bá ti dàgbà sókè ní lẹ́bù kan báyìí nínú kó dúró lójú kan ṣùgbọ́n kò kọ́ sí gbogbo wọ́n sọ pé change in tí nǹkan bá lọ sókè tí ò bá ti lè kọ nínú láti lọ sókè mọ a máa wálẹ̀ sí i réèkì táwọn ọmọ wa fi wálẹ̀ yẹn oríṣiríṣi dìbò àìsí ẹni tí a kọ̀rọ̀ wà máa wálẹ̀ tẹ́lu méjì ajá wálẹ̀ pàápàá torí o ti dé point of saturation tó gbọ́dọ̀ wálẹ̀ ṣùgbọ́n téèyàn bá ní ìmọ̀ ó máa fi wípé gbogbo tó bá ní ilé ayé ìmọ̀ máa jẹ́ kó tó máa dàgbàsókè sí i torí pé táwọn tó jẹ́ kọ́ńtínítọ̀ ṣe bá ti wò pé níta fẹ́ gbà lónìí òun ti ṣe kọ́ dà lọ́wọ́ lọ́wọ́ ìbí méjì méjì lọ pariwo láti jẹ ọ̀rọ̀ àbí àwọn bàbá òun àti ẹ̀kọ́ ọ̀dà méjì yẹn jẹ́ kọ̀ọ̀kan oṣù ti ta pé kò nígbà tó bá tó pa tó fẹ́ bẹ̀ lọ́wọ́ òun èkó kẹ́lí tó mọ̀ oṣù ti ta sí òbí ẹni tó bá wà ayé nìyẹn o gbọ́dọ̀ fi kí wà tó wáyé àwa mọ́kù lè tún àbí gúdíyà wọn ọ̀dá wa torí ilé ayé gbogbo tó bá ti jọ mọ́ ní ayé yẹn àwọn òbí ẹ̀fẹ́ gbọ́ ìmọ̀ àlùkí àmọ́ nìkan ó lè rà lùkí àmọ́ ṣùgbọ́n tí ò bá ṣọ́ra ó lè bọ̀ wọn lọ́wọ́ yorùbá bá sọ pé ayé la máa ṣe ká tó sọ̀rọ̀ من كان ومن كان في هذه الدنيا في من كان في هذه في في الدنيا أعمى وهو في الآخرة أعمى وأضل سبيلا ومن كان في هذه أعمى أنتم أجبين لأن تعوامي يقول وهو في الآخرة أعمى ثم بلون أقول لله ما وأضل سبيلا قل أنا مجيئ béèyàn bá jẹ́ aláìmọ̀ kan ilé ayé ilé ayé ta wà bẹ́ẹ̀ bó bá mọ̀ ń pa àìmọye nǹkan ẹ̀sìn ní òní yí ẹ̀ ilé ayé ta wà ń sè àádáfẹ́ di abẹ́ mu kò máa kọ́ ilé ayé mi mélòó mélòó àwọn sáfì tí àwọn tó jẹ́ network provider ọba fún wa tó bá wọn palẹ̀ ayé kìí tó ní rìbálù wa kò sí so ilé ayé àtọ̀run ni mùsùlùmí máa ń wá níwọ̀ntúnwọ̀nsì kò nítorí kò wá ọ̀rọ̀ kò ló fẹ́ payé kò ń ṣara islam ẹ̀sùn jùlọ wá ṣe o aṣọ kan lè jẹ́ máa wọ̀ mo fẹ́ kí ìdájọ́ lọ́dọ̀ ara sàábé aṣọ kan náà lọ́ máa wọ̀ àwọn sàábé ìyọ̀gọ̀rọ̀ wọn ní o àwọn tó nínú wọn wọ̀ṣọ́ o tó o bá ní ọ̀tọ̀ ni ọlọ́run ní bí i nípa o lè kò ọ̀nà sáà ìlà òtàáhà ó tàbá ní agbára lé lórí ọlọ́wọ́ bò ní bí wá ó lágbára tó wá fẹ́ yọ ọ̀nà ó wá ṣe dáadáa ọlọ́run ní bí ṣùgbọ́n tó wá lágbára mẹ́wàá ọlọ́run ọba ìpè ọlá ní lẹ́yìnbọ̀ tó lọ ìdẹ́ra tó lọ ṣe fún ẹ sọ fáwọn èèyàn nípa ẹ àlọ́run sọ ọba àbí ọ̀sẹ́lá sọ́nù hadith kiribi ó àfàbáyò láti ìkọlù wá sí ìbá ìbá a lè wá lọ mọ́tò kà máa kọjá báyìí kà máa rí àfà lọ́yẹ̀ afọ nígbà bí àfà pé mo rí ibi nípa mo rí ẹjọ́ tata ìdílé gàárì inú kò wá nígbà ìrọ̀mọ́ kí ni Yorùbá jẹ́ ọlọ́wọ́ fi àjẹ ọlọ́wọ́ padà fún ẹ lówó àwọn èèyàn tó rí ẹ kó jẹ́ tó ọ̀nà orí ọ̀wà yóò dá àkókò báyìí ẹnu rí ìdí fún ọlọ́run látàrí ọjọ́ tó lọ wá sí dáadáa fún ẹ o wá fi hàn wọn ẹnu ti fún ọlọ́run látàrí kó wá padà yí ọlọ́run bá látàrí tó kó sára ìsìláàmù kó wá sọ pé ìráyé sárára o ìráyé sáré wípé ó ní wọn bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ láyè bó ṣe òun ni kó ṣe nǹkan ohun tó jẹ́ súhùdù nìyẹn ọlọ́run fún ẹ lágbára láti lo toyota camry ó wá kọjá àlà kó sọ pé òní lo camry camry kọ́ làwọn ẹgbẹ́ lò ó wá ní delta ló fẹ́ lò tí ó ti yé bọ́ camry tó lọ́ọ́ bá ti fún ẹ lọ́ra lò áńkà gbáàlì olùráyé sáyẹ tóró lọ sí ọrọ̀ ẹbọ tí ò ní lágbára olùráyé sáyẹ kí láǹfààní tó mọ̀ lówó níná lówó níná lówó ọlọ́wọ́ ìdá owó káde kò fi báyìí láì ṣe pa bí ṣe nǹkan bẹ̀ tó bá ti wá kájẹ́ tó padà ní calculation nínú súrátù nìta nígbà tí ọlọ́ọ̀bà ní fi ọlá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ òrukàn pé kí wọ́n bá kú ọlọ́run bá sọ wípé owó tí ẹ bá gbà ní owó tó jẹ́ tó àwọn ọmọ yìí wà bìtẹ́lù ìyàtà bàtà ìdá àbálà òkúta fàílà àlọ́sọ nínú òṣìṣẹ́ fàlùfà òkú lẹ́yìn àmúwádà ò wà á sì rí mú ọlọ́run bá ní kí ọlá sọ wípé ẹ ṣe fáwọn ọmọ òun kan ẹ fún wọn láwọn tẹ máa fi mọ̀ pé sọ́mọ yìí ti lè mánéjì owó hátà ìdá àbálàbò nìka títí ìgbà tó máa bàlágà wípé àdìka àwọn náà ti bàlágà ìjọba ọkùnrin òun tá ẹ̀fẹ́ẹ̀tì ní pẹ́ tó bá ti bàlágà ìjọba ọkùnrin ó yẹ kó ti mọ́lé ayé mánéjì fàyídà lọ́sọ̀ nínú òun ṣìgá nígbà tó bá ti wá mà tó ọba yẹ tẹ́lẹ̀ òfin àwọn ẹgbẹ́ ìyá ọ̀rá tó bá tún gómìnà ó yẹ fi ọlọ́run dábẹ́ kò wá bí tó fàyínà lọ́sùn nínú rúṣídà tẹ́bá wá rí rúṣí ọgbọ́n làákàyè bẹ̀rẹ̀ lára wọn pé ilé ìdílé làákàyè torí pẹ́lú mi ó lè gun kó má ti kí ni kó má ti kọ̀ọ̀kan lórí ọlọ́run ti wá rí kan ti gbọ́n pàṣípààrọ̀ ilé yìí màmú àdàmù ọlọ́run ní ìsìn ẹ̀wá kó wọ́wọ́ gbogbo wàá sí wíwá àárín yìí ẹ má wàá jẹ́ kó jẹ́ ayé yìí nìkan àwọn kan ti gbó lórí ilé ìlẹ́yìn lẹ́ bá lọ́wọ́ ẹ̀ láti yọ̀yọ̀ tẹ bá fẹ́ kó fún wọn ẹ̀jẹ̀ kó sojú àwọn ènìyàn kan. náà ọlọ́run ní owó lẹ bá ní ẹ má kó bá wọn wò ó kọ tẹ bá kó fún wọn owó yẹn máa wà tó máa jì ọmọ tí ìmọ̀ kọ̀ọ̀kan pa owó so ọlọ́run ní ẹ máa bá wọn má lè gbé ẹ tó bá wá bá wọn má lè gbé ẹ lọ fàdíyà ó lè gbé màá ó lè lọ bẹ́ẹ̀ torí sábìsì kan lòun náà ṣe fowó yẹn kó ná ní ọ̀nà dáadáa ohun tó bá làákà yẹn mu mo bá wọn owó invest gẹ́gẹ́ bí partnership mi èmi fi àsìkò nílẹ̀ fún manage business yẹn àwọn náà ní capital ẹ̀tọ́ tèmi lóṣù òun lè lé òun lè mọ yí ọ ìyẹn ní àdìbàrú òun bá wọn fẹ́ sí ìnáwó property kankan òun wọ mọ́tò lọ sílẹ̀. tó bá ti wọ mọ́tò lọ́bẹ̀ owó mọ́tò owó oúnjẹ owó sábìsì kò sí láì sí jẹ bíi màrú pẹ̀lú tó bá làákà yìí kó má jẹ́ pé jíjẹ tí wọ́n bá jẹ́ ọmọ yẹn ní padà bá kọ̀ọ̀kan lẹ́wọ̀n so ọmọ fẹ́ ká lè jẹ owó ni kó má ibi tá à lọ ọlọ́run fẹ́ so tọ́nà bá ṣe fún mùsùlùmí gbọ́dọ̀ fi hàn kò kí ń ṣe pé àwọn aráyé wípé àpò so àwùjọ tàbá fẹ́ tó ṣe àdìkátẹ̀ lánàá lè sọ̀rọ̀ lọ́rùn àdéhùn ọ̀sẹ̀lẹ̀ kọ́lọ̀ ọ̀rọ̀ tó wá dáadáa eléyìí jẹ́ ọ̀rọ̀ tó fi wájú àti àlékún lórí àwọn ọ̀rọ̀ a sọ ní ọ̀sẹ̀ tó kọjá aṣàlàyé nípa pípéwò láì fi gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ogun tí mùsùlùmí afẹ́ ṣe láyé ó gbọ́dọ̀ wá ìmọ̀ torí á rọra wọn lọ́wọ́ ìmọ́lé ayé nígbà ó máa jẹ́ ilé ayé rọrùn ilé ayé ò kókó fóònù gbogbo wa ń fi káàkiri bí èèyàn bá ṣe mọ̀ pẹ̀ sí àìmọye nǹkan oríire téèyàn lè máa fi fóònù yìí ṣe kódà ìbá ti jókòó ní nǹkan oríire tó pọ̀ rẹpẹtẹ téèyàn bá ní ọ̀pá ó lè máa kọ̀ǹpléè fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àdébí ìlú iṣẹ́ ẹgbẹ́ ẹ̀dẹ̀ làwọn kan jókòó ibi tó ti kọ̀ǹpléè fẹ́ lè ní ẹlòmíì jẹ fún fóònù oríṣẹ́ kódà gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ omi ṣe ilé ayé ti fi jẹun orí fóònù náà tí ò ní fi balẹ̀ torí kí ni jọmọ́ ìmọ̀ ni ṣé mọ̀ kúránì ṣé mọ̀ kúránì fi Facebook YouTube ṣé mọ̀ kúránì lọ́wọ́ òun ṣe mọ̀ sódà ṣùgbọ́n ẹ̀mí ẹ̀kọ́ rẹ̀ wà gbogbo tó bá ti ṣàǹfààní lórí ẹ̀sìn àti ilé ayé mùsùlùmí òde ìṣe pé kò fi jáfa kọ́nà ọba tó ṣàlẹ̀kùn ìwà ẹ̀dùn kọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí ti ó kọjá pékèrò lẹ́kìkà eléyìí afẹ́wò ni àwọn kan tó ní ṣe pẹ̀lú ohun tí ó dojúkọ wa táwọn náà dojúkọ. àti pé ọjọ́ mẹ́wàá ọ̀dọ́ là ń bá yí báyìí kọ́nà ọba kó gba ẹ̀sìn fún wa. ní àwọn nǹkan mẹ́ta zakat lè fi jẹ afẹ́yọ zakat. salamu alaykum ẹ má bínú sí mi sá yẹ sá. zakat lè fi jẹ afẹ́yọ zakat lè fi jẹ ẹlẹ́kejì adáwò yẹn ní àwọn ẹ̀kọ́ yìí ẹlẹ́kẹta sítú mi ní ṣàwáyé àwọn ẹ̀mẹ́fà lẹ́yìn ṣàwáyé kí ni fíkì àwọn nǹkan mẹ́ta àwọn nǹkan tá a fẹ́ wò ṣòwò yìí àkọ́kọ́ zakatu ìdìbò toró gba wájú gbogbo àwọn tó zakatu ìdìbò sórí à fi kíkà mi ṣe àti Ramadan tábà ti parí Ramadan wọ́n ṣe zakatu ìfipiri lókè fún wa ìbádàtò àwọn ìmọ̀ ìjọ tó ga ìjọ tó tóbi ni tuhumata lisọ́ọ̀nù wàtọ́ àmà nínú mọ̀tàkì ìdí mọ́ fi ṣe lókè ní wípé ó lè jẹ́ ìfọ̀mọ́ fẹ̀ tó bá gbà wọ́n kó sì lè jẹ́ èdò nínú àti ìdúlóúnjẹ fáwọn tí wọ́n ní ọ̀nà ọba fẹ́ fi kàn wá mọ́ mìnàdánàlì wà lọ́pọ̀tọ̀lù wà tẹ̀pẹ́ àwọn òkú àṣìṣe eléyìí tá eléyìí tá àwọn àléébù tó kọlu àwẹ̀ wa ọba fẹ́ bá wa pọ̀ ọmọ kọlọ̀ọ̀bá kó bá ṣe fi ìwà ṣòfò fi ẹ̀dá rẹ̀ wà ìdọ́ àti àwọn ètò ilé gẹ́gẹ́ bí ká promise wá ṣe wáàdì nínú àwẹ̀ kéèyàn bá wà nínú tó fẹ́ náà ní zakatu kékeré ṣe ṣàforí fún gbogbo wa bákan náà fi qulubi muslimin lójú ọdún ká fi ìdùnnú ayọ̀ ọkàn ká fi sí ọkàn àwọn mùsùlùmí alimọ̀tàkìrì àwọn tí wọ́n di aláìsàn nígbà tí ìyàwó ẹ̀ bọ̀ ẹlòmíì ò lè sọ pé pé nǹkan bá ìlú rẹ̀ ti jẹ tàbí ọjọ́ àwọn alákọ̀ọ́kọ́ ìtùnú ń bọ̀ kódà ó máa ń ṣẹlẹ̀ tó lówó ló fi jẹ́ pé ní tabakú dàbàtò ìfikiri nínú mọ́ṣáláṣí nínú àwọn òkúta ni máa ṣe òun náà ni pé wọn tó bá mẹ́kọ̀ọ́ ní bùkátà wá ní bàbá mọ́ kódà wọn tó bá mẹ́kọ̀ọ́ ní bùkátà tó fẹ́ ká mọ̀ pé wọ́n ni pé nọ́mbà báyìí báyìí sọ bí tá a lè lẹ́jọ́ ọ̀pẹ́ gbogbo eléyìí láti lè pa nílẹ̀ ẹsẹ̀ ẹni tó lo vẹ́ńtà náà ọjọ́ mọ́ mọ́ṣáláṣí àsìkò yẹn lè bọ́ sí àsìkò tí nǹkan ti bí tí ò sí ní tó fẹ́ jẹ mọ́ torí ta bá fẹ́ pín àwọn òkọ̀ yìí aṣọ lábábí wò àfi eléyìí sípàsì lọ́wọ́ wa mọ́ṣáláṣí ó lè gà láì ó dẹ̀ lè jẹ́ náà ọ̀yọ́ tó rò kó fi sípàsì ṣe sóòlù ah, èmi ò ní wọ̀ ní lọ́lọ́ sípàsì lọ kẹrù mi máa fi yẹn lọ bíbi àyíké àmọ́ tí bá lọ́wọ́ fáàmù tó pa wọ́n ṣe tó bá lọ́jọ́ àgbègbè àyíké àmọ́ tọ́lọ́ ní máa rojọ́ nípa fáàmù aláwọ̀ kí ni mo fẹ́ sọ mọ́ náà ṣùgbọ́n ti bá wọn lọ́lọ́ sípàsì ó tàbí sí náírà ẹjọ́ bí afúyẹ wájú ọlọ́ ó lè yí olówó irú ẹ̀ náà láti wá lórí dàkà ṣùgbọ́n gbọ́dọ̀ fi àyè lẹ́yìn ní wípé gbogbo àwọn èèyàn tó bá ní bùkátà ọ̀nà àjẹkùjẹ sábà ti láti jọ̀dọ̀ torí nípa bẹ́ẹ̀ fi mú ìdùnnú bá àwọn èèyàn wọ́n ti dàkátò ìfífúrì ní òfin fún wa gẹ́gẹ́ bí ìyàwó kan tá a ti sọ kọ́lọ̀ bá kò fi wá ṣe kò ní ẹ̀ dáadáa ibnu abbas rọ́bì aláìhùmá ó ní fáwọn ọ̀sùn wa ti lọ́kàn zakatu ní fífẹ́ tó bọ̀rọ̀ sí àyè sọ́ọ̀hì ìbílẹ̀ láàbù wà lọ́pàá ó ní àdọ́bì sọ̀rọ̀ àyè sẹ́lá ó ṣe é lófin zakatu ní fífẹ́ gẹ́gẹ́ bí sáà sọ lẹ́ẹ̀kọ́ pé tó bá sọ pé èèyàn kan kókè ayé àwọn olóòtú sọ̀rọ̀ zakatu ní fífẹ́ kò wà lẹ́rẹ́ lọ́fi sọ pé fáwọn ọ̀dọ́ fáwọn ọ̀dọ́ òṣùwà àdọ́bì ló ṣe é lófin zakatu ní fífẹ́ tayọ ọ̀tá pípé kó lè máa jẹ́ ìfọ̀ àfọ̀mọ́páláwọ̀ kó sì máa jẹ́ tọ́hámásì ìmọ̀tàkì àbúdáwò ló máa wá kó sì máa jẹ́ fáwọn aláìní. wọ́n á fún ìyá ìmọ̀ ìmọ̀ ẹni tó ń gba sàkátù síkìrì ó gbọ́dọ̀ dúpẹ́ bọ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ má fún kú yẹpẹrẹ wúrẹ́ o pé èmi mo wá ṣe tó wá ń gbà kò gbọ́dọ̀ má lóye tó lọ́dọ̀ kò fẹ́ gbà mí lẹ́nu tó bá ti láti wáyé pé ohun tó náà bá torí èmi káṣí ìgbàgbá tó lè fífèrè kò jẹ́ kí nǹkan yẹn wà ìtàbí tó rọ́nà ọ̀gbọ̀n tó bá lóye ìwọ ló ti bá ń fáwọn èèyàn tẹ́lẹ̀ ọlọ́wà ní ìwọ náà wà ní kókó máa fún ẹ tó o pé ayé ojú kan ló wà ní. tó òun bá yarí gbà ní pé à èmi kò gbọ́dọ̀ máa wá gbogbo ìgbà yóò máa dàrú òun gbọ́dọ̀ lọ kó kú òṣùpá láyè òṣùpá náà gbọ́dọ̀ lọ kó ṣe kí kó náà kó òrùn láyè àwọn àsìkò kan wà máa tún ikú òṣùpá tún wọ̀ torí pé kó lè gba àwọn ọ̀ràwọ̀ láàyè torí bí òṣùpá náà bá wá tọ̀ ọ̀rọ̀ yẹn gbogbo gbà ẹ̀ẹ́dì kọ́gọ̀rọ̀ àwọn èyí tó jẹ́ ràwọ̀ yẹn nírí wọn mọ́ ẹni tó lówó lè ní ó lè má ní mọ́ lọ́la ṣùgbọ́n táwùjọ wa bá da ẹni tó nírí tí ò ní lè lè kò ní sí ilẹ̀ táwùjọ wa bá da torí pé gbogbo nǹkan tó máa kéta fún àìní èyẹ ó ọlọ́run ní kí bísínẹ́sì yọ ọmọ lẹ́nu jọ́ mẹ́ta yìí ó ti ní mọ́tò tó ń kò tẹ́lẹ̀ lọ àìwá ní lásìkò yẹn ìgbà tí nǹkan já gbogbo tó fẹ́ jẹ tó fẹ́ gbogbo ẹ̀ fún bíṣọ̀ wà kó kọ̀ sọ fún ọkọ̀ ni pé nǹkan já nílé aláàjì náà lè lè ní oṣù yìí omi káwọn èèyàn lè máa ń méjì provision bọ́dọ̀ ti fẹ́ káwùjọ rí ni so ìwọ tó bá gbà kó gbọ́dọ̀ bá ní ẹ̀ kó gbọ́dọ̀ rí wà ní mọ́ ọ̀sẹ̀ yahmed ẹ̀ tó fáwọn èèyàn náà gbọ́dọ̀ máa dúpẹ́ wọn ọba ṣe ní nínú àwọn tí wọ́n ti sí ni tí wọ́n ń fún àwọn èèyàn ọdụ ló fún ẹ ọlọ́ọ̀tẹ̀fẹ́ ló ẹ sábà bí mélòó mélòó ẹ tó ní ká ṣe ó ní ṣùgbọ́n ládàá yá ti wa ti rí wọ́n ṣe lófin pẹ̀lú lẹ́yìn pé nígbà tó wọn bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ní máa ń ọlọ́run mọ́tàdáká wàkọ́ni wàdákà rọ́sùlọ̀ rọ́bì fàṣọ́nà dákà rọ́sùlọ̀ rọ́bì ó sì rántí ọlọ́wọ́ bá rẹ̀ fàṣọ́nà ó sì fi ẹ̀ ní ọjọ́ rí a máa ṣe zikir Allahu akbar Allahu akbar Allahu akbar rẹpẹtẹ àbí wàdákà rọ́sùlọ̀ rọ́bì yìí kí láti àárọ̀ tí ó kọ́ lọ́wọ́ bá wàṣọ́nà tàbá ti dé mú sọ́nà kí máa ṣe lùsọ́ọ̀lì àbàṣe sọ̀lá àfi ìrìkọ́nà ọ̀la ìyẹn lọ́ fi wá kó kíkà zaka yẹn kọ́ ọ zaka ti fitiri tura ní tọ́lọ̀ ti ní kọ́ni afla hamani tazaka kọ́ni afla hamani tazakaha zaka tóbi àti tazaka ibi kan náà ní méjèèjì ti wáyé ṣùgbọ́n pàtàkì zaka yẹn ni tẹ́síyàtọ̀ kéèyàn pọ̀ nǹkan mọ́ tàdáká torí pé zàká náà tẹ̀tù rí ìròyìn ìtumọ̀ zàká òun náà ní pé kéèyàn pọ̀ nǹkan mọ́ tó bá sọ pé ó zàká ẹ̀ ó pọ̀ òun tó dùn ní ká pọ̀ mọ́ tó zàká bí ọlọ́run bá sọ ó ní kó nínú àwòrán ìlú sọ́dà kọ́tà rẹ̀ ọlọ́run ní káàdó ìsọ̀rọ̀ sẹ́nà ó yá mú sọ́dà pọ̀ ìyẹn zàká bó níbi owó wọn tutọ̀ hírò wà ìgbà kí ìlú kó bá lè fi fọ owó wọn kó sì fi fọ ẹ̀mí tí wọn náà so iṣẹ́ tí sàkáàtì ìdílé ìfẹ́ ṣe ó fẹ́ fọ̀ wá wọn lọ́bí pé ní kí ni o gbàtà tí ó yẹ ìyẹn jẹ́ ló sí ọlọ́ọ̀bá sọ ẹ wá ní sàkáàtì ìdílé ìfẹ́ kàtàdìdà sáà bèbí tí bàtì ti ipò tí kájà káwí wà níbi ìrún ní sàkáàtì ìdílé wa ẹ̀rí pé káyídá ìsáhùn kí la bẹ́ẹ̀ bí afẹ́bí kọ̀rẹ́ ìdíyẹ o bẹ́ẹ̀ náà lábá fi gbàtàkùn títírì àbàbí kọ̀rẹ́ ti rọ̀bọ̀ bọ́ọ̀lù wa àṣìṣe tá a ṣe níbi ìró àfi káyídá ìsáhùn àfi pọ̀wọ́ àṣìṣe tá a ṣe níbi àwẹ̀ àfi kí ni pọ̀wọ́ àfi gbàtàkùn títírì àfi pọ̀wọ́ torí pé kí ni kò sí lè lọ fẹ́ fásẹ́ẹ̀tì tán àlìkàmọ́lù nígbà ká pé ọlọ́run bá nìkan ló pé kò fi bẹ́ẹ̀ dàbọ̀ wà ní àìsímọ́tò ní làǹbíyá ṣùgbọ́n dáàbò bò wà fáwọn ànábì ọlọ́run ọba àwọn ló pè ṣùgbọ́n lọ́ọ́ máa dáàbò bò ibi tó ọba ti fẹ́ kó sí àwọn nǹkan ìjọ rẹ̀ ní ìròyìn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ọba máa ń dáàbò bò wọn bẹ́ẹ̀ lóbi jẹ́ pé èèyàn kọ́ bá fi ẹ̀ṣẹ̀ ńlá kan sọ́dọ̀ tẹ bá rà lórí ọlọ́ọ̀ba ojúṣe ìkọ̀kọ̀ tó fẹ́ dàbí kú dàbí ẹ̀ṣẹ̀ ńlá lójú wa kò ń ṣe ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dà kí lọ́lọ́ sọ fàwákà dáhùn musa fàkọ́dọ̀ ààrẹ ìbí musa pààyà kò mọ́mọ́ parí rọ̀jùlá lè tẹ̀lá àádàmì ìyáàdì wà àádàmì làádùn àwọn èèyàn méjì bíà èèyàn kọ́ yorùbá èèyàn kọ́ jẹ́ yíbò àfọwájọ́ yorùbá ọmọ ìlú bàbá pè pé á ah, ojú àwọ̀ ojú àwọ̀ lòun náà bá pè á ojú àwọ̀ rárá o lòun náà bá lọ jẹ pé pé kí ló dé bẹ̀ yóò yá kó lẹ̀ ní tí àbúrò mi lẹ̀ jáde ó kọ̀ fọwọ́ ti fẹ́ yìí ló bá dá bẹ́ẹ̀ ṣe mẹ́fẹ́ kò mọ́ pa pé àjẹjẹ ẹ̀rú ó lè fi ọmọ ìyá mi sílẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí sáyẹn tí ìyọ́ ọ̀nà tó tó pàtó kí olóhùn bá yé ìlú ọ̀rọ̀ ìlú kí ìyọ́ tó pàtó kí olóhùn bá kú bí yó ẹ̀ bá yẹ lọ́dọ̀ àwọn bí wọ́n ṣe mùsùlùmí torí báwo wọ́n yóò wá wọn lọ́bí ọlọ́wọ́n kò sí ilé ìyọ́ lè fi òrìṣà lọ́bí ọlọ́wọ́n kò bọ́ sí a lè bẹ̀rẹ̀ wọn jẹ́ lórí ẹ̀ torí pé ọlọ́wọ́n bá lè fi ọlá kò ní fẹ́ lọ́ọ̀lọ́ ṣe fún wájú orí pàǹtí kódà ẹ tún wá fi rèé pàǹtí rí tọ́lọ̀ bá bá fẹ́ ràn mí ṣe ọlọ́run bá máa mọ̀ọ́mọ̀ fi kú ipá yẹn lórí àwọn ọkọ̀ débi táwọn lọ́nà máa jẹ́ mi. ẹ wọ àwọn ìwé kan di àpá Islam nínú ọmọ òyìnbó yẹn lórí lórí ibi tẹ́lẹ̀ àbí ìmọ̀ ẹ wọ ẹ tó wà ní lóòlù àbí kí wọ́n bá pe máa yẹ tọ́lọ̀ bá máa yọ kúrò láti wọlé. ẹ̀rí pé gbàgbà làbí lórí olùọ̀tà òyìnbó kọ́ńpá ẹ̀sìn ó wá bẹ̀rẹ̀ dáwà lójú méjèèjì gbogbo àwọn ọ̀bàjẹ́ tó ti rò yẹn tẹ́lẹ̀ léyìí kọ́ bá ṣe sí àti tó ṣe ẹ̀yìn sọ bó ṣe wù kọ́ bá yẹn. sórí ìyọ̀nba bá tó pé bóyá sì lọ kò lè lápá tó láwọn èèyàn kan àwọn oníṣìí lọ má gbọ́rọ̀ ẹ̀ ó sọ fún má ti sìnbẹ̀ bó àwọn èèyàn náà mẹ́fẹ́ lè ti kúrò ní ẹ̀. sò tó bá ti kúrò ní ẹ̀ tó bá sọ fún wa tó bá má ṣe wọn ó ní ọtọ́ nìkú láti sọ àtàwọn ọ̀nà ọ̀pọ̀ ìkéde ní ẹ má ti fi àfáà àfáà kẹfẹ́ méjì ọ̀pọ̀ máa ń ti wá àjọ àfáà àfáà ẹ̀fẹ́ kó ní ìtumọ̀

aláwọ̀ sọ pé fèrè kí ló bí ni wípé tí a bá mú ọwọ́ wa báyìí ẹ̀kún wọ́n báyìí tí ìjọba fi mú nǹkan tí ìjọba fi bẹ́ẹ̀ sọ àkọ́wọ́ ṣé wọ́n fẹ́ fọwọ́ tóbi lọ́wọ́ lọ for that reason never feel náà kọ́ máa tó kókè bóyá fourteen make ni bóyá seventeen fee make ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí fọwọ́ ju wọ́n lọ ṣùgbọ́n ó dùn lẹ́nu èyí tó pọ́pùlà jù náà ni wípé tí ìjọba ti rí fourteen cup àwọn agolo mílì yẹn ohun tó jẹ́ bẹ́ẹ̀ yẹn so ó ní àlọ́bì sí lóko ní sámúrí bóyá dàbí kù lèèyàn ni a ó sọ àmì mèjìáìrì àbí àwọn nǹkan bíi àwọn nǹkan yẹ́rú bí àwọn nǹkan bíi èso làlọ́bì máa fi yọ àdàlà ábí lórí gbogbo ẹni tó bá jẹ́ ẹrú tó bá gbé lọ́dọ̀ wa. ẹ̀rù ẹ̀ta ní gẹ́gẹ́ bí ẹrú àwa là ń kọ ẹrú yàtọ̀ sí ọmọ ọ̀dọ́ tó lọ́mọ ọ̀dọ́ ó fún rẹ̀ ṣùgbọ́n dápọ̀ kò sí wa wọ́n sì sọ pé ló ló bá ní ọ tẹ́rú yẹn wá gbogbo gbogbo yẹn ọ̀gẹ́ ẹ̀ náà bó ti yàtọ̀ ó yàtọ̀ sọmọ iṣẹ́ bíbi iṣẹ́ náà alàlàáfù wàdìkùn àtẹ̀túbájọ́ bọ́lábí wàdìdákàrí wàdìkùnsà ẹ̀tújọ́ kùnrin tó jóbìnrin wà sọ̀hìn wàdìkẹ̀bí ẹ̀tújẹ́ ọmọdé àtàgbàlagbà nílẹ̀ mùsùlùmí nínú àwọn mùsùlùmí wàá mọ̀ bí ha àlùmájà kọ́bùnà kòwú ti dáàbì nà sọ̀dá wọ́n ti ṣe inú fi wípé káwọn èèyàn tó lọ sí láti lọ tẹ́ bá wọlé nínú ọ̀rọ̀ yìí àwọn sójà kan wà lágbọ́dọ̀ bòójú tó fẹ́ àtàwọn ọ̀rọ̀ kan àkọ́kọ́ mílíọ̀nù ìrìnsìlẹ̀ téèyàn bá lè tí ò ṣe mùsùlùmí lábẹ́ tó gbé abẹ́yìn àdéhùn zakatu títí ilé lórí lórí yé ẹlẹ́ẹ̀kejì ni pé zakatu ìfitiri àwọn wo la fẹ́ fún àwọn aláìsí jẹ́ mùsùlùmí àwọn la ní zakatu ìfitiri àwọn oríṣiríṣi nǹkan wà lójẹ́ wípé gẹ́gẹ́ bí àfihàn ìta kò lẹ́ẹ̀kan nípa pé tábà fẹ́ pín zaka gbèrú pípẹ́ ká fi ọ̀nà lẹ̀ fáwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní wọn ò ní lè béèrè ẹ wo àwọn kílé orúkọ ẹ̀ta bá ṣe ìtọ́ọ̀bù sọ́hìn asọ̀pẹ́ tí ó bá fún ya orílẹ̀ tí ò lè gbà wẹ̀ ẹ̀dọ́ lágbàlagbà tí ò lè gbà wẹ̀ kókó wá àyè kábàwọ̀ ṣe ṣùgbọ́n ọ̀tá wọn gbà lágbára díẹ̀ gbogbo tá a máa ń ṣe náà ni pé akọ̀wé mọ́ṣáláṣí wa yìí alábẹ́ ṣe ìtọ́rù ọwọ́ òkú owó làbẹ́ mi ṣe owó ta gbà lọ́wọ́ èèyàn tó fẹ́ ṣe bíbí àlàbẹ́ mi ṣe. ìtọ́rù sọ́ọ́lì mú sí ìyàtọ̀ sí kí ni àdìbìyà ìtọ́rù sọ́ọ́lì bá fẹ́ bú aláwẹ̀ jẹ́nẹ́rálì a lè pe Dangote ká fún ní oúnjẹ. àwọn àgbà owó làbẹ́ mi ṣe bíbí à sọ́ọ́lì ká fáwọn aláìlè àwọn àìfáì ó wá wà lórí àìsè wò àwa jẹ àbùkà kiri pé owó jẹun làwọn ẹkú Dangote owó ta padà fi pèsè oúnjẹ ìdíyẹ ló ti tó oúnjẹ yọ lójú àwa là lè fi rárá o aláìní ṣùgbọ́n láwùjọ wà yìí ọpẹ́ ọba ó lè láti rí aláìní torí tó bá sọ̀rọ̀ padà láti lọ tẹ kẹwàá ni ó rí à pé kó wá sọ fún un tó máa lé ní ọdún òní kò mọ́nà ìyẹn la sọ pé agbọ́dọ̀ máa ṣe ní ọ̀nà tó jẹ́ wípé ó máa rọrùn báwọn tó jẹ́ pé wọ́n lè má lè táwọn lè ní kọkàn sọ́dọ̀ wọn bọ́n tó bá jẹ́ pé kò ta ti ní ó wà fẹ́ ní flexible pé ẹni tí ò ní táwọn òbí ẹ̀ ní orúkọ lọ́dọ̀ ẹ̀ ìgbà tó lè jẹ́ bàbá bọ́ọ̀lù tó ń pè àwọn ìyá tí wọ́n ti ń gbogbo ẹ̀ wọ́n ti gbàgbé bàbá bọ́ọ̀lù kéde ní báwọn mọ́ọ̀mù láyé ti ọlọ́run ní ká ní àwọn mọ́ọ̀mù tó dá gọ́ọ̀sì ayé àtijọ́ ẹja tó dàgbà sí ìdíkìrì wa gbogbo ẹ̀yìn mo ló lọ jọmọ́ ọ̀dọ́ bàbá mọ́ọ̀mù ní kọ́ lọ fà lùbáríkà tó lálẹ́ ìyẹn ní bàbá mọ́ọ̀mù àyílẹ̀ kan ṣùgbọ́n nísì ọlọ́run ní pé kí àwọn àpá àkọ́tọ̀ tó máa bàṣírí síwájú ṣùgbọ́n gbogbo gbàgbọ́ ló máa ń rí bẹ́ẹ̀ so àkọ́tọ̀ fàyè lẹ̀ àwọn tó kú nígbà mi máa ń wọ àwọn ní bùkátà sí rẹpẹtẹ tí kódà ju àwọn ẹlòmíì lọ ṣùgbọ́n ẹlòmíì a máa ara ó sì lè ká fi gbọ́ tí bá sọ ti sọ̀rọ̀ ní ìwò pé bóyá torí ẹ̀gbọ́n mo ṣe jọ ìkọ́ mi tí tó ń pé zakato lè fi tẹ̀ so gbogbo àdámọ̀ yìí máa ń wà fún ọmọ ẹ̀mí ènìyàn bọ̀ tó bá wà very flexible ìgbà mi tí èèyàn kan bá sọ fún wa pé ah, èèyàn kan lè wà o ẹ má jẹ́ ká lọ lọ́wọ́ èèyàn kan lè wà yẹn ó lè jẹ́ kó kọ́ kó yẹn bóyá òun gbọgbọ lèèyàn yẹn sábà ti wá lọ lọ́wọ́ ṣe mẹ́ pé nínú kó parọ́ èèyàn kan lẹ́nu lẹ́nu wa ni kí ló rúkú ẹ̀ ọ̀rọ̀ aláwọ̀ bàbá ìlú àpọ̀ àbá àjàmí ìlú jẹ́ ibo nílé wọn gbọ́gbọ́ dáadáa alùpàá àdàṣìyà ọlọ́lẹ́yìn onígbàgbọ́ ẹ má máa bèèrè àwọn òbí rẹ̀ kọ́ èyí tí ó ní dàdákùn ìtàkùn tẹ́ bá ti mọ̀ ọ́ máa ti dákó wàhálà báyìí èyí wá mẹ́fà fún àwọn ọmọdé ń pè wá láwá nínú ọkọ ẹ̀ ṣùgbọ́nà kó ṣe àrùn àwọn èèyàn kan ṣe ìtọ́jú sọ nínú kan láìpẹ́ yìí àbí wọ́n tẹ̀lé ṣe nígbà tó wọ́n plan ẹ̀ tí mo wá gbọ́rọ̀ ẹ̀ mo wá ní láti máa kọ̀rẹ́ ìdí kankan a fẹ́ ṣe ìtọ́ a fẹ́ pé oúnjẹ mọ́ṣáláṣí èèyàn kan wá mú ọ́ṣọ̀ wá pé èèyàn kan o àti jẹ́ àfihàn ìlera ni o òun wò pé ẹjẹ́ ká kúkú kó owó ìfún jọ̀wọ́ èwo ni best option ẹ fi ìrora balẹ̀ kódà mo bá sọ condition èdè ní a tó bá jẹ́ kó owó tó fẹ́ fi ṣe ìtọ́rù pátápátá wọ́n bá lè kó òfin lọ kódà kó kẹ́ yọ ọmọ náà kó sì máa lọ lọ torí condition rẹ̀ so gbogbo àwọn ọmọ yìí ni a gbọ́dọ̀ consider so that ẹsẹ̀ ìtọ́nà bá torí ẹ̀ ṣe àwọn òfin a lè máa múlẹ̀ na zakatul fitr kò ń ṣe fáwọn tí sábà ètò jẹ́ mùsùlùmí òní ara fún. bákan náà ni wípé ta gbọ́dọ̀ sọ ẹ̀rí kọ́kọ́ mi yọ nígbà tó bá dé ẹ̀rí ni wọ́n ṣẹ̀bá wa sáré kiri ẹ̀tọ́ mẹ́rin ẹ̀rí pé kí ló sọ kọ́kúlá òwú ìlànà ìlànà sọ̀dá ṣáájú káwọn tó jáde lọ kí o. kó má jẹ́ kọ́kọ́ yọ lọ o ní ìdí ẹjọ́ òye tó fẹ́ jẹ́.

tó wá jẹ́ bí kí àdámọ́ mi ní èèyàn ṣiṣẹ́ kù lára wa kò ní rọrùn afẹ́lẹ̀ wọlé ṣùgbọ́n kò sí ti jùmọ́ arákùnrin kan tẹ bá rí ẹwù gáà alùsùn náà wà ìjàmbá rẹ̀ irùngbọ̀n ẹni tí a fà mí lọ ọlọ́run bá lùbárí ká ó dàbí pé ìyọ́nà ń kó ní irùngbọ̀n jù kọ́lọ́ bá jẹ́ ìtàlẹ́kùn gbogbo wa náà àwa tá a ti ṣe akíkọ́lọ̀ túbọ̀ ti rọrùn àwa tá a jọgbọ́n ti dé ìwé ọ̀kọ́lọ̀ túbọ̀ gbà wá láyé oríṣiríṣi nǹkan ló máa ń bì iṣẹ́ tẹ́lẹ̀ òfin ìṣe ògbà láyé ṣàbáṣọ kó pè á tó bá ti jẹ́ pé kẹ́yìn ògbà láyé lọ fi iṣẹ́ yẹn lẹ̀ o ṣẹlẹ̀ kó lè lágbára díẹ̀ ọ̀rọ̀ ìmọ̀lì wa ni tí mọ́lẹ̀ ẹni yẹn bá gbé ó lè dìta yìí kìíní yóò gbàgbé láyé ẹ̀sìn ìrà àmì ọ̀ṣọ́ àwọn ọ̀gbọ́n fẹ́ lọ́fíìmù tí ọba fi kọ́ lẹ̀ fún ìtọ́ náà àlọ́bí ló sọ bẹ́ẹ̀ tó bá lọ sẹ́nà ọlọ́run máa fún orí tó dáa lè kọ́ yẹn kọ́nà púpọ̀ bàbá láyé ìyá máa bẹ náà bá ní fúgbà láyé káwá tó lè lẹ́yìn tí yọ sọ́ọ̀mù tí ọba lè ṣe kọ́kọ́ gbọ́ ní dáadáa ó tó bá ṣe kó gbọ́ ní dáadáa mo ní ẹ̀sìn yẹ̀sìn kan lánàá ní police station mi wọ́n ní police station láyé mi à ń fi bí alẹ́ṣọ kóṣùbà ni àti eyín lẹ́ṣọ tó fẹ́ wá sí bí àtàwọn míì èèyàn kọ́kọ́ kan lè kó ó dé bílà bí mùsùlùmí ẹ̀rù pé mùsùlùmí kan kódà ó wá lọ́mọ mi kó ní ìbéèrè tó fẹ́ wá béèrè àbórí nǹkan kan tó fẹ́ wá ṣe ní mọ́ṣáláṣí sẹ́yìn ìwé náà mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni alébìrì station kí ló dé ọkọ̀ pẹ̀tíṣọ́ àbí òkú pẹ̀tíṣọ́ tí a jà pẹ̀lú ìyọ̀pọ̀ yìí sẹ́ni fún mi láyé fi lọ sí oníbẹ̀rẹ̀ ok before then mo fẹ́ lọ rí pásítọ̀ tó wà bẹ́ẹ̀ àà ah, ok pásítọ̀ ní ọkọ̀ pẹ̀tíṣọ̀ kí lè ló kàn ẹ̀ẹ́ spíkẹ̀ eh, yọ làwọn àti ìtàmọ́sálásí ṣùgbọ́n ní gbogbo bàtà láti bẹ̀rù báyìí ó máa bẹ̀rẹ̀ sí kílè kan ṣùgbọ́n jọ̀wọ́ ṣẹ́rí gbogbo téèyàn bá ń ṣe kéèyàn máa tẹ̀lé kọ́ ìsìlámù èmi bí ẹ̀kọ́ ọgbọ́n lánàá mo lè rí bí ah, ó da téèyàn bá tẹ̀lé ìsìlámù ṣe rárá kò rí nígbà tó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tó ti lé lọ́dún mẹ́fà tó ti máa ṣe bẹ́ẹ̀ àwọn òwò àrí àti àtúndì ẹ̀ka àwọn òkú ọjọ́ tó lọ́ba ti ṣe sábìsì ẹ̀ ẹ̀jẹ̀ káwa náà lọ pariwo ní sọ́ọ̀bù kódà ìyẹn jẹ́ káwọn aráàlú kò tó pọ̀ rí dáadáa ìsìlámù pé ìyẹn pé jẹ sílíkì Islam lónìí ṣé nígbà tó wọn bá kọ́ fi ìyà jẹ lọ́dún tèmi tí mo ṣe yóò sí ara rẹ̀ àwọn tó fi aláwùsá kódà àwọn tó lọ ìkọ́ tẹ̀síṣọ̀ ní aláwùsá wọn ní rẹ́fẹ́ padà ó wá ní bọ́ọ̀dù bọ́ọ̀dù máa pè ní mọ́ṣáláṣí ó ṣe máa bẹ̀rẹ̀ sí ilé ó ní ìṣúwà láàrin mọ́ta tó òun bẹ̀rẹ̀ pé ṣọ́ọ̀ṣì ni ó wà àfọ́ọ̀tì ó dẹ̀ kó gbogbo evidence rẹ̀ ó dẹ̀ sọ fún ọgbẹ́rẹ́ fẹ́ padà lọ ṣùgbọ́n ó gbọ́dọ̀ sọ gbogbo nígbà táwọn aláwùsá wa wá ọlọ́wọ́ ní kí ọ̀dọ̀ wa bíríkì ègbè ó lọ fún mọ́tò wọn mọ́bẹ̀ wọ́n bá gbé káwọn onílẹ̀ ta ọ̀ kọ́ tètè lọ sọ́wọ́ káwọn lọ gbé báyìí nígbà tó máa dé lẹ́nu wọ́n pe èèyàn kan mọ́ṣáláṣí gòkè ilé ọ̀rọ̀ síkà ìlú sáwà láàrin pípọ́n tẹ̀ ọkọ̀ yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí yẹn lè yọ wọ́n ti wá wọn kọ́mpáàdì fi ọ̀hún ní bẹ́ẹ̀ kó ṣe fi jẹ́jú pa àwọn wọ̀nyí pẹ̀lú àníyàn pé bóyá mọ́ṣáláṣí ló rán wọn wá ìlẹ́gbẹ́jọ́ ìdíníkọ̀ kí gbogbo aláṣọ wọn gan bó ṣe gbọ́ kókó kó géètì àwọn tó ń gbé mọ́tò bá wọn ẹ̀sùn wá pè wọn pé ẹ̀sà wá báyìí tí ó yẹ o nígbà tó ọ̀yẹ́ máa dé bẹ̀rẹ̀ báyìí ọjà ọ̀gbẹ́ni kí ló ṣe ìnáwó ẹ̀ wá bọ̀ ṣe rí bàbá máa di ọ̀gbẹ́ tó tẹ̀lé Black Maria ni wọ́n gbé wá wọn àti àyọyé lọ́dọ̀ àtàwọn sójà ọlọ́pàá gbogbo ẹ̀. wọ́n ní ní síìtì wá bẹ̀rẹ̀ nígbà tí wọ́n mú tí tẹ́rọ́rìsì lámọ̀ tí wọ́n lọ́wọ́ yẹ pẹ̀lẹ́ lọ. kí ló gbogbo ará àdúgbò tó pé ah, ọ̀nà torí pé kò sí èèyàn tó dáná ládùúgbò pé ọlọ́run lò. ṣé wá rí kọ́ra àtìgbà yẹn kò kúrò lára ẹ̀. ó ti wá rí kọ́ọ̀dù oríṣiríṣi nǹkan tó gbé gbogbo ẹ̀ lọ nígbà tí ìyẹn jáde mọ́tò ẹ̀gbọ́n dí ó bá gbé mọ́tò bọ̀ ẹni ẹni wọlé kò kọ́kọ́ nọ́mà kó jẹ mọ́tò ẹ̀dá máa gbé lọ pọ̀mọ́ wọlé ẹni afá ẹgbọ́ mọ́tò pásítọ̀ kí ló dé ẹni sọ́kù àyẹ́fà ti sọ ní ìbò máìkì òní gbogbo pàdánù lẹ́yìn ká fi pẹ̀lú ká fi ṣe wáyé àlàfíbítì ìdìrí tó wáyé aláàrin ó ààrẹ ẹ̀bà kọ síkà síbi kan olùsíìtì lè yàpọ̀ síkẹ̀ yọkọ rẹ̀ ìgbàdá dọ̀wọ́ yá rí lóríṣiríṣi ṣùgbọ́n gbà mí rẹ̀ sọ̀rọ̀ oníṣẹ́ rí dájú bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀tọ́ bírú mi lọ́wọ́ sòjẹ́ ní gbogbo bá àti máa ń wò ìmọ̀ ojú bàbá sọmọ ni tó tí bàbá yẹn bá fi ẹ̀ṣẹ̀ yàn èèyàn gbọ́dọ̀ ní ọba lóògbé tó yóò jẹ́ káwá rí pé ó yẹ ẹ̀ṣẹ̀ wà lẹ́mìtì ọlọ́run ló wà níyàn tó ní ní lágbo ṣùgbọ́n látara sùn àjàríkù lẹ́yìn àwọn ọlọ́pàá yẹn tó wá rí ẹwà islam pé ah, àfà obìnrin ló sọ̀rọ̀ òde òun ní tí òun bá ti rí èèyàn tó dàbí ní báyìí ẹ̀yìn tẹ̀blíkì ó ní tó bá ti rí òun bá wò pé á ah, ó ní ìṣe ní gbogbo bẹ́ẹ̀ ti dé bí mo ti wò pé wàhálà la fẹ́ fà mí lẹ́yìn torí gbà tẹ́lẹ̀ yẹn tó fẹ́tò ètò òun fẹ́ máa ní ká sọ owó kíní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ yẹn má tó wá bá ẹ tó péré lálàájì tó fẹ́ máa rà tó wá bàtà kó mo wá tó fẹ́ ṣẹ̀ mí gan mo nífẹ̀ẹ́ mẹ́ pé mo àtìtì yín gan já mo nílé mi bàtà débì ẹ̀kọ́ ìlú wà fẹ́tù àbíkébí mo ló yẹ kí èmi lọ fa wàhálà bọ̀ ẹ tó bá fẹ́ lóyún o ní láti jẹ tó máa ní ẹ̀mí because ìwọ tó bá wù pé gbogbo ẹ̀tọ́ mi mo gbọ́dọ̀ gbọ́ hundred percent ò wá sí tí ọba wá sí ìdáyé sacrifice kéèyàn kọ́ bá ṣe wà gbójúkú rẹ̀ ní pé kó ṣe arábìnrin kan wà station rẹ̀ lánàá ó ti gún ní ọkàn nígbò ó ti bójú ẹ̀jẹ̀ wàhálà wá ṣẹlẹ̀ ó ti lọ pa tí ó dé wọ́n padà tún gbé wọn wá sí eré àìmọ́ fẹ́ sẹ́tù ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó lóun gbalẹ̀ ẹni ìwọ̀ tọ́jú ẹ̀ ó yàgbẹ́ sí rẹ̀ kò flush òun ò sọ̀rọ̀ òun ṣàfúlọ̀ṣẹ̀ òun wá lọ sọ́bọ́ kó igbá wo òun ló wá di wàhálà lórí ọkùn ogún èèyàn kan wàhálà rẹpẹtẹ jọ̀wọ́ tó bá ṣe sùúrù díẹ̀ ẹ̀wọ̀n tó máa lé ìwẹ̀ sùúrù díẹ̀ sùúrù ṣe kú kán á sì wò àwọn ọmọ náà tó wà bẹ́ẹ̀ lálọ́wọ́ kó yẹ ká gbégbó náà ká gbégbó náà tá bá gbégbó náà lánàá ó súnmọ́ pé èèyàn tó wà sílẹ̀ torí tá bá ti náà wọ́n lè lè padà wá. tò ìlú èlò tí bá sọ pé kú túbà ládàá ọlọ́run ló ní àmàlè victor emigo lèkì station làwọn mo kọ̀ wọ́n ah, kò yẹ kó má wáyé làbọ̀dárí pèsè ẹni tẹ bá jáde rí kó lè sọ ọ̀rọ̀ ọlọ́run bá mọ́ṣáláṣí ẹ̀yà àdìpọ̀ bọ́ lórí mẹ́mbà rẹ̀ kódà mo má ju five minutes lọ torí pé tí mo sọ yìí gbà tí ọlọ́run mú gbà yẹn wọ́n ti chọ́ọ̀chì ẹ̀fà fọ́sẹ̀ méjì ṣébẹ̀ kó tábà fẹ́ náà ni pé àkútì ẹ̀kẹ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni mọ́jẹ́ bá ti ṣùgbọ́n látara sùúrù jọ̀wọ́ kódà àdọ̀rẹ́ kò bẹ́ẹ̀ tẹ bá mọ bẹ́ẹ̀ ni kí ló sọ èdè burú tó jẹrí gbàgbọ́ parí program tó wá fẹ́ máa lọ àwọn ìfẹ́tọ̀ pólísì méjì tó wá wà ní dáàdìfẹ́tì yẹn ó wá kí ọmọ dáàdì ẹ̀ lọ ìyẹn ẹ kí àwọn méjèèjì ẹ̀ ní kí èmi ó di tó ó wà pọ̀ sí láti rẹ̀ ni so o dábẹ́ ló bẹ̀rẹ̀ pé mùsùlùmí a máa ní sùúrù gan a máa ní sùúrù pápá jùlọ ìlú tàbí bára wà wọ́n ní pé ọwọ́ ìwọ̀nba tè kú dà kò ń béèrè tó padà bẹ́ẹ̀ ibi táwa ìdíwọ̀ mùsùlùmí bá sọ pé gbogbo tó bá fi bù ẹ́ ló fẹ́ jà wàhálà ló máa kó rẹ̀ sí àdánwò tó ga jù gbogbo ní pé ó bá fi dé ìṣòro tó bá dé bẹ̀ ẹ̀ta kọ́kọ́ kọ ní ẹgbẹ́ mùsùlùmí ọmọ yẹn ẹni tí mò ń sọ yìí ẹni tó jẹ́ area commander ọ̀rọ̀ tó kù wá mi lọ ẹni tí mo ló jẹ́ tó pèrè lálàájú tó wá mú mi nílé òun ló tó fi síkà wọn ó kọjú sí church oṣù kí ni à ah! so tó bá wá fa wàhálà tó o pé tó fi community pé kọ́lọ́ tó ṣe so kí ọba kò owó sí community wàhálà torí condition tá a wà tí ó ti yé àwọn tá à ń sọ yìí ètò ti wà bí yíyù kan bá tẹ̀lé ọdún náà tó wà ní ìjà ìgbésò kọ́nà ọba àdìsọ́lá kó fi wá ṣe òfin ẹ̀ dáadáa akọ̀wé yẹn wá kí á gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú tí a tún lè fi kún ọ̀rọ̀ wa so kọ́nà tó wá ṣe òfin ẹ̀ dáadáa zakato fitiri ṣáájú káwọn ọ̀nà tó lọ ayé yìí lẹ́yìn náà ni wípé wọ́n ní sunna tamuri àwùsọ̀ àì ní ṣẹ̀rí téèyàn bá wà wò pé mo mo fẹ́ ṣe sunna oúnjẹ táwọn èèyàn ń jẹ lásìkò yẹn dàbí ni ìyàwó Aisha lórí àlàáfíà ó nígbà míì oṣù wa máa lọ nínú ilé àwọn àwọn òní jẹ kọ̀ọ̀kan ilá àsùwàdẹ́yìn àyàfi kan dúdú méjì dàbí lu àgbòyìn dàbí lu àbí òun dàbí lu àgbòyìn nìkan so léèyàn bá fún un ẹ ó lè má jẹ dàbí lu nìkan lóṣù kò ní ṣe ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ oúnjẹ ni ìwòsàn tó ní ṣùgbọ́n tẹ́lú mi bá gbé wàhálà ìwọ́pẹ̀ òbẹ̀ ṣe sójọ ìlọ́wọ́ fi hàn wá lọ sí àpò dàbí mi kò wá kó fáwọn èèyàn ìpanu làwọn àmọ́ sí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀la ń bá wọn jẹ káwọn ọ̀kan wá bí ti ẹyọ olùkọ́ wá kó dàbí kó pọ́ wọ́n jà jẹ́ wọ́n jẹ́ wọ́n jà jẹ́ pé rẹ̀ àwọn ilé fi bí àpò wa àárẹ̀ ti ráyè àárẹ̀ ti tẹ̀wò wọ́n wá jẹ dàbí nù títí títí títí títí àti ló jẹ rẹ̀ jẹ́ so a gbọ́dọ̀ bọ̀ yìí so ó dáná ti sọ̀rọ̀ sẹ́nà fún àwọn èèyàn ní oúnjẹ táwọn ò ń jẹ tọ́ra ààbò náà oúnjẹ táwọn ò bá jẹ nínú oúnjẹ tí gbogbo ayé ń jẹ nínú ìgbéra jù without exception of any country. Àkọ́tù láwọn ọ̀dọ́ láti ọ̀dọ́ ó jẹ gbogbo ayé. Àwọn òbí mi wá ìwà òbí bẹ́ẹ̀ kọ́ pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n láì fún jẹ gbogbo yọ jẹ ni. Lọ́dọ̀ tí wá mi, ó jẹ gbogbo yọ jẹ ń tẹ̀lé. Ó wá já tẹ̀lé. Ojú òpin tẹ́lẹ̀ yìí yẹn lójú mélòó ló wà bẹ́ẹ̀. Ló wá fi tẹ̀lé ló fi ṣe. Ó dà bẹ́ẹ̀. Kò lágbára tẹ̀lé lásán abala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ gàrí náà bí ọba ní gàrí bí ọdún jọ mọ́ ajẹun àbí òní jẹun ẹ̀tọ́ orí náà ní ọdún ajẹun ṣùgbọ́n wá kàn lọ́dọ̀ ká bàbá. àbágbàdo láì dájú yẹ ìbò máa ń tó wá bí wọ́n fẹ́ lájú sí wa ó yá ọ̀kà bàbá ní àbágbàdo àwọn tó lájú yẹn ní la máa padà ń kú. torí kéèyàn tó bá ní kọ́ lọ sí ìjòyè kéèyàn tó ṣe òkè lọ lábọ̀ wàhálà ńlá kò sì lè bá ọjọ́ ọdún láíláí. ṣùgbọ́n gàrí ló bá fún yàn gàrí pé òkè ẹ̀ lówó tó pọ̀ gàrí ló wá ara ìṣẹ̀lẹ̀ òjèrú àbí ọkà bàbá tó bá pọ̀ bí yorùbá ní nǹkan ní ìwé dáa ní ìdùnnú mú ọlọ́run fún ò sọ pé ó lọ sí àjẹ jẹ́ mi ló gbà ó dúpẹ́ kó ga ó gbọ́dọ̀ dúpẹ́ o wà ní fi sùn hà ẹ bá fẹ́ kàdé lọ́wọ́ ọba ní ìlú ẹ̀ nílé ka ẹ̀ nílé ka ọlọ́ọ̀bá ní tẹ bá dúpẹ́ gàrí lòun lọ́wọ́ ló wá dúpẹ́ ó lè rẹ tó bá fẹ́ rán dídí ránṣẹ́ kó tó mu gàrí tán ó lè rẹ tó bá fẹ́ pàdé sígà ránṣẹ́ kó tó mu gàrí tán torí kò dúpẹ́ lórí kíni lórí gàrí tó mu ìwọ tó jẹ fẹ́ mú àtòmí ọbẹ̀ kó tó jẹ tán ó lè rẹ tá a fi súyà ránṣẹ́ ẹran dídí oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn ẹja káfí ìtọ́ níyan tó jẹ́ pé kò kọ̀ mú lẹ́sẹ̀kẹsẹ̀ kò jù sórí àmàlà tó jẹ ohun tá a bá ní jọmọ ká dúpẹ́ lé lórí téèyàn kan bá sọ pé lòun ò ṣe kó o ká dábà irú ẹni yẹn ti parọ́ ó ti ẹ̀mí òun kọ́ lòun ò ṣe fún ẹ ìrònú yẹn lásán òun ní látọ̀dọ̀ náà ẹnu mi wà kò lè dárò ṣùgbọ́n ìyọ̀kan náà wà ṣáájú àfihàn hospital káàkiri ìwò wá dúpẹ́ aburú tó ṣẹlẹ̀ yẹn tá rí dáadáa gbà torí ní ìtọ́tọ̀ ṣe fún wa àmà dúpẹ́ mi lórí kọ́lọ̀ bá tó ṣe wá ní ẹ̀ta àmà dúpẹ́ so zakatu fífìrì wa ó dáa kí a bá yọ ní àsìkò wípé ká tó lọ sí rìn ká sì yọ ẹ tó fẹ́ rí ọ̀dọ̀ ẹ̀ kó sì dọ́dọ̀ ẹ̀ náà kó náà tó lọ sí rìn so ẹnu mi máa lọ sọ wọ́n yìí nígbà tó pẹ́ pé kò sí nǹkan lé so kọ́lọ̀ bá lè yọ kó fi wá sí kò dáadáa ṣùgbọ́n kò sí ìbàjẹ́ tó bá jẹ́ pé kò sí gbàgbà yìí ẹnu mi ò wó ṣẹ̀yìn lọ ó wá yọ ní ìdájọ́ tí mo tó kí mi tí mo gbà tó bàbá ti kí ẹ̀yìn kó tó yọ èmi ẹ̀kọ́ ti ta ara làbọ̀ agbálájà ṣùgbọ́n kò lè gba aláàdá zakatu ìfìtẹ́ bákan náà yẹ́sùmọ̀ ìwọ̀n ní ẹ̀wà ìsáfẹ́ ẹ̀ tó ṣe ìyàtọ̀ náà máa yọ zakatu ìfìtẹ́ rẹ̀ ọmọ táwọn tó lọ́wọ́ lọ́wọ́ àwọn ayọ̀ zakatu ìfìtẹ́ lórí ọmọ ìyọ̀ ẹ̀ tó ṣàyẹ̀ òun náà máa yọ zakatu àdìfẹ́fẹ́ wọ́pọ̀ ìlú wọ́jọba yíyá òun àti àgbẹ̀yẹ̀wò ní ọjọ́ tí ọ̀rọ̀ lọ́rùn bá parí tó òun ọjọ́ yẹn bá ti wò. nígbà tó wọ àwa ti kàṣà àti kàrọ̀ lọ́dọ̀ fi ká tẹ̀wé fọ́lú ilé náà ni. àbó òun wọ̀ wọ́n wá àná òkú wa rọ̀ yẹn wọ́n ti ti di wọ́n ti lórí tẹ̀wé fọ́lú ilé láti ìgbà yẹn kó o ti dọ̀rọ̀ rẹ̀. àwọn òwúwa ni mọ́tà bá wájà àwa ẹni ọlọ́run ọba kan kò ti fẹ́ lọ́wọ́ ìyàwó nífẹ̀ẹ́ bàbá ọmọ owó owó ẹsẹ̀ ìrírí òun ṣe olóore ọ̀dọ̀ lọ. ká tó ṣí o bí ẹ hàn náà lè pápá ìgbé ńlá òun wáyé tó kàbí láti ọmọ mi obìnrin báyìí ti fi fún ẹ níyàwó bàbá àbọ̀ mi lé mi bàbá nàdá ẹ̀yìn náà wà ẹ̀yìn ẹlẹ́gbẹ̀ẹ́ yìí ti wà lọ. irú àwọn tó yàwó yẹ ìṣirò ìṣẹ́jú márùn-ún ẹni tó bá jẹ́ àpò tó bá gbóró rẹ̀ àwọn ọmọ náà wọ́n jẹ́ ṣe irú ẹ̀kọ́ rẹ̀ kọ́nà bá rí rẹ̀ alábẹ́rẹ̀ rẹ̀ irú ẹni yẹn wá jàmbá èyí zakato pété ara rẹ̀ jáde irú ọkọ ẹ̀ bó ti dé irú yẹn fún ẹ̀kọ́ òfin bójú ṣe òun ló gbọ́dọ̀ lọ zakato pété obìnrin mọ̀ wúlì dáadáa wò kọ́ bùnà kò wúlì sábà obìnrin lórí fíìmù kọ́ wá bẹ̀rẹ̀ sọ sí ó ti jẹ́ tó tamashiru lọ́ba bímọ ọmọ yẹn bá rọ̀mọ̀dọ́nù ó bá rọ̀mọ̀dọ́nù irú ọmọ yẹn náà a máa yan zakatu fífi lè lórí tí ó ti yé ṣùgbọ́n nígbà tí ti kọjá a ti ṣírò lọ́jọ́ òfin rọ̀mọ̀dọ́nù èèyàn kọ́ wá síyàwó zakatu lè ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀ lórí obìnrin rẹ̀ torí pé zakatu fitiri ní ṣe pẹ̀lú rọ̀mọ̀dọ́ọ̀dù èèyàn bímọ lálẹ́ ọjọ́ táwọn ẹ̀ parí tóòrùn ti wọ̀ tàbí ẹgbẹ́ ọmọ ni ò bá rọ̀mọ̀dọ́ọ̀dù láyé látara pé tí bọ́kìlì bá ti gbé bá ti bọ́ sọ́jọ́ mi tó ti yé nígbà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ zakatu fitiri ò kì í ṣọ̀rọ̀ ọ̀yọ̀ lórí ọkọ̀ tàbí ṣùgbọ́n ìta fi ṣáà ti kóòrùn tó wọ̀ zakatu fitri jẹ́ ọ̀rọ̀ yọ̀lẹ̀ lórí ilé ìjẹ́lú àwọn kan tí a gbọ́dọ̀ fi ràn sí wa ilé ìkọ́nà fún wa ṣe òkè dáadáa nínú àwọn ọmọ tó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ tún fi lẹ́rù wípé tí ọmọ bá fẹ́ ṣàánú ẹ̀dá kí la fi mẹ́ta ah, alhamdulilá ọlọ́run gba àwọn ẹ̀mí ọdún òun náà ni ìbá ìtọ́ á ìtọ́ á tí ọba ti pa ṣíṣe olóore kan báyìí kó tún bẹ̀rẹ̀ àmà tó bá ti pé ìṣe ìyọ̀ṣe tó yẹ kọ́ ọlọ́wọ́ bá gbà. bẹ́ẹ̀ ọba ti aburú kan tó wá sí dáadáa tẹ̀lé àpèjúwe bọ́lọ̀ ọba ti ṣàbójú kúrò fún yàn. tẹ́yìn ọba ti dáadáa kan tó ṣe dáadáa tẹ̀lé àpèjúwe bọ́lọ̀ ọba gba ìṣe ìyọ̀ṣe tẹ́lẹ̀. tẹ́yìn ọba ṣe dáadáa kan ó wá pa burú tẹ̀lé àpèjúwe bọ́lọ̀ ọba òyìnbó sí ìṣe ìyọ̀ṣe tẹ́lẹ̀. ó wá dojú ọdún lọ́wọ́ aláwọ̀ fẹ́ ṣí àwọn fẹ́ wẹ̀ wọ́n ti parí ọ̀rọ̀ lọ kí ló ṣẹlẹ̀ ẹjọ́wọ́ ìlú àwọn ilé ẹni sọ ìyàwó ẹ̀kọ́ fún mi kọ́mọ wà ní ìfọlá kó má ṣe kó wá ṣe kó bí ẹ dára kó láwọn ilé ìyẹn jẹ́ nínú àwọn nǹkan tí afẹ́gbọ́yé kọ́mọ bá kó fi wá ṣe kó bí ẹ dára nínú ọ̀rọ̀ nípa zakatu fífẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó yẹ ká gbọ́yé nípa àsìkò tí a wà yìí òun náà ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àyà ìdí.